معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاكو ربهم وأنهم إليه راجعون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعه ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا يؤخذ منها عدل ولا هم ينصرون àdá ọpẹ́ fún ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga ọlọ́run ọba tó tún sí rọrùn fún wa lónìí láti pàdé ààwẹ̀ Ramadan ó bẹ̀rẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ bó bá títí rẹ̀ bá lónìí yóò di mẹ́rin yóò di yóò di mẹ́jọ ọ̀sẹ̀ kan lọ ọ̀sẹ̀ kan lọ nínú Ramadan yóò mọ̀ sí máa lọ yóò sì máa lọ bí ìkan náà bọ́sẹ̀ kan ṣe lọ nínú rọmọdọ́nà ọ̀sẹ̀ kan jáde kó nù gbèsè ayé nǹkan wa ọ̀sẹ̀ kan ti jáde kó kó láàánà nínú tó kù tá a lò láyé ọ̀sẹ̀ kan kò mẹ́ ṣé ọlọ́run ṣàánú o jẹ́mi ogun o lórí o ọlọ́run jẹ́ àṣírà rẹ̀ yìí a bá dé yìí náà kìí ṣe yẹ ní ó bá ní ọlọ́run kó já wà ní eléyìí fún wa. innaka ala kulli shay'in qadir. ọlọ́wọ́n ọba ọba tọ́lá rẹ̀ gan-an lẹ́yìn ìgbà tó ti ṣàlàyé ìmọ̀nà fún wa tán tó ti sọ ohun tó dé bàbá wa ádámà àtìyàwó ẹ̀ kúrò ní àlìjánà tó wá sọ ohun tá a mójútó nígbà tí a bá dórí ilẹ̀ tán bàbá wa àtìyàwó ẹ̀ àtàwọn àrọ́mọdọ́mọ wa. ọlọ́run ọba wa padà sọ́dọ̀ àwọn ọmọ Ísírẹ́lì ilé ìgbà ti sàlàyé lánàá ọlọ́run wa bọ́ síbi wà á mínú ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga ó ní ẹ̀yin ọmọ Ísírẹ́lì wà á nínú orí máa à ń zọ́lítù sọ́díkọ́ yìí máa máa kún ọlọ́run ní ohun tí mo sọ kalẹ̀ fún oníṣẹ́ ńlá anábìwá Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ti ohun tọ́lọ́run ọba ti sọ̀kalẹ̀ síwájú tiẹ̀ tàwọ́rá ìbílà kò sọ pé rọrùn wà ń pa oníwèé ṣe kíra ọlọ́run. kíra tí ń pe tí ń bẹ lọ́wọ́ yín lódodo ẹgbàgbọ́. ọlọ́run ọba ń sọ fáwọn ọmọ wípé kí wọ́n gba ń sallallahu alayhi wa sallam ọlọ́run ní kí wọ́n kí wọ́n pa tíra eléyìí tí ń bẹ lọ́wọ́ wọn tẹ́lẹ̀ kí wọ́n pa tì torí pé tíra ti wà lọ́wọ́ tí wọ́n tẹ́lẹ̀ bó wàá là wá tọ́lọ̀mbà lè máa ń sọ fún àwọn tí tíra ń bẹ lọ́wọ́ wọn tẹ́lẹ̀ pé tíra ọwọ́ ní ẹ fílẹ̀ ẹ̀dà alukur'ani mu àwa Yorùbá àwa àrùn Nàìjíríà táwọ̀ wá ní tíra kan tẹ́lẹ̀ bóńjó ó ti jẹ àwọn tí wọ́n ti ní tíra tẹ́lẹ̀ ọlọ́ọ̀ni kí wọ́n fi tọwọ́ wọn lẹ̀ kí wọ́n jìrọ̀ bá Al-Qur'an nítorí pé àlùkùránì ti gbé eléyìí tí ń bẹ lọ́wọ́ wọn ni ó ti gbé mi ẹ̀yin tẹ̀ wá ní tí àjòjì ń palọ̀ bóńtì ẹ̀yin tẹ̀ ń tíra jòfin àwọn akẹ̀fẹ̀ yìí lọ báwo ń ti ní ẹ̀yin tẹ̀ ní tíra kan àyàfi àwọn òwe dáhùn bàbá wa sọ yìí òwe báyìí tàbí táwọn olórin bá kọ lórin bóńtì ló ṣe jẹ́ àwọn tó ní tíra látọ̀dọ̀ ọlọ́run gẹ̀gẹ̀ ọlọ́run ní kí wọ́n gbà kùránì lọ. èyí ọmọ àtúmọ̀ sí fún wa wípé láyé lóde òní kò síwèé tí mùsùlùmí máa ń gbà gbọ́ mọ́ àbálùkù àn. ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí kò ní kùránì bó bá ní kùránì kì í sí ó sì ní ilé ìgbìmọ̀ bí rọrí. wọ́n rà fún nẹ́tẹ̀ kánìtì kékeré kan yóò mọ̀ bí rọrí. ó ní àwọn ibi tí tó bá fẹ́ sùn fún protection. ẹ̀já sọ̀rọ̀ ọlọ́run sọ fáwọn ọmọ Ísírẹ́lì ọlọ́run ní al-Qur'an eléyìí tí mo sọ kalẹ̀ fún Muhammadu sallallahu alaihi wa sallam ọlọ́ni wà látàkúnú awọ́là tí a fi rí ẹ má jẹ́ àkọ́kọ́ ẹni tí ọ̀yà kèfèrí sọ́lọ̀ ẹ jẹ́ àkọ́kọ́ ẹni tí ọ̀yà kèfèrí bóyá kí n kọ́kọ́ dé báwọn ká máa mú un lẹ́sẹẹsẹ ń àyà ìgbé pàápàá torí àwọn àtàjọ táwàlà káfìrí ló yọ sàbí àwàlà káfìrí látàkùnú èdè mufrọ́dù àbí mufrọ́dù ni dámù wọn ní wà látàkùnú ó ní wà látàkùnú. ọlọ́run ní wà látàkùnú ẹ má ṣe ya awàlà káfìrí kọ̀ wá ní awàlà káfìrí nàìjírí torí jámọ̀ ní wọn àbí bẹ́ẹ̀ kọ́ bó láti wá ṣe àwọn àfọ ní tafsir wọn wá wọn wọn wọn tójú ọ. wọn ní wàlá takùnú àwọn wàlá káfìrí ńlẹ wàlá takùnú àwọn wàlá máa ń yàtúrò bìbí wàlá takùnú awala man yakfuru bihi ẹ rí wípé nínú lárúbáwá káfíru yẹn ismu fáyì àbí bẹ́ẹ̀ kọ́ ni mùsùlùmí ó ní fíìlì kan tó jọ orúkọ tó ṣe wípé níbi tá a bá gbé ismu fáyì sí àlejò fíìlì oṣù rẹ̀ fíìlì wọ̀ fíìlì wọ̀ fíìlì mùdọ́rẹ́ ah. ọlọ́run ṣàánú àwọn ọmọ ìyá wọ́n fi gé oúnjẹ níbi a bá ti lé gbogbo bí tá bá ti lé lóṣù mọ̀fá yìí bá wò dáadáa ó rí pé kí ni mọ̀dọ́rì lọ bẹ̀ mọ̀dọ́rì ẹ̀ ní tọ́jọ́ nǹkan dọ́ọ̀rọ̀ à yùdọ́ọ̀rì ẹ̀ ọjọ́ nǹkan kí lọ́jọ́ kọ́ ẹ̀ torí ibi tí ó kọ́ gba haraka haraka ní ibi gba tó o bá ní tọrọ bà kí ni ò lọ́ọ̀rì rẹ̀ ìyàdùrébù kí wàá ní sùn fáyìí lọ́ọ̀rì kan tó o bá wò haraka ebi lóyún lọ́ kí lọ́wọ́ rẹ̀ haraka ni kí lọ́wọ́ àbí yá àti ìyàdùrébù haraka ni kí lọ́wọ́ àbí dọ́ọ̀dì ìyàdùrébù sọkún kí lọ́ọ́ tẹ̀lé dọ́ọ̀dì alifu ni sọkún ni ọlọ́run tó tẹ̀lé ìyàdùrébù nǹkan haraka ni bá àtọ́tẹ̀lé ńkọ́ dọ́ọ́rí kò ńkọ́ ibi tí a fi ń kẹ́ mọ̀ dọ́ọ́rí ńkọ́. ọlọ́run ní ẹ má já kọ̀ọ̀kọ́ ẹni tí ó yà kèfè yìí sọ́lọ̀ ó ní àwọn àfọ onítọ̀síìr wọ́n ní ọlọ́run ọba ọba tọ́lá ààrẹ ga nítorí pé tẹ́ ẹ bá lo máa tó bá wù ọ́ o lè fi dáhùn ọ̀wájẹ́ tó bá wù ọ́ o fi mú fọ́ọ̀dù wájẹ́ o lè ní máa kúrò man yadkuruna déédéé ni man yadkurani déédéé eh, ni nítorí irú ìtumọ̀ yẹn lọ́lọ́run ọba gbà lérò wọ́n ní nítorí wípé ìtumọ̀ ni ọ wà abúlákù ju wípé pé wà látàkùnú awala man yadkuru èyí ọ wà abúlákù jùlọ nínú bàlágọ̀ torí wípé awala káfìrí kékeré ni káfìrí ó ti yàtọ̀ kékeré yàtúrù ó lè má ti yàtọ̀ kékeré tẹ́lẹ̀ pé mọ̀dọ́rì àwọn ò lè má ti yá ìgbà ń tọ́lọ́ ọba fẹ́ jẹ́ agbọ́yé ni wípé ẹ má jẹ́ àkọ́kọ́ ẹni tí ó jẹ́ kékeré kí ni ìdí tọ́lọ́ ọba fi sọ bẹ́ẹ̀ bóyá ká tó padà síbi ìdí tọ́lọ́ ọba fi sọ bẹ́ẹ̀ bìrì kí ni híhù ní lọ bá àwọn onítàfíìlì wọ́n tẹ̀ wọ́n tó jùwọ́. wàlá takunu awwala kafirin bíi àwọn akẹ́kọ̀ọ́ àwọn onítàfíìlì wọ́n ní mẹ́jà kọ̀ọ̀kọ́ ẹni tí ọkọ̀ sáà sáà Qur'an torí wà á nínú bímá àǹzàlù ọba sọ̀kalẹ̀ tí ń pè tí ń bẹ lọ́wọ́ wọn lóòótọ́ kí nìkan náà alukur'an wà látàkùn húnú àwọn wà látà. adéwìtẹ́ ẹ má di ẹni tí ó ya kẹfìrí sálù Qur'an àwọn mímu náà wọn jẹ òsì òbí ní rárá. wàlá takùnù ẹ má jẹ́ àkọ́kọ́ ẹni tí ó ya kẹfìrí sí Muhammadu sallallahu alayhi wa sallam. nítorí pé alikufru bi Muhammadin sallallahu alayhi wa sallama kufru bil Muhammadu lọ́lọ́wọ́n bá ń sọ. nítorí pé yóò kójú kẹ́ ẹ má kùránì nìkan jọ lọ ẹlòmíì lè ló ń gba nábì jọ òun já àwọn ọba ti da nábì jọ ó ti mọ̀ pé ntọ́lọ̀ ń fi hàn kò lè má jò sọ. yẹlẹ́yìn ó tún wá ti ọlọ́pàá kan lọ bí gíga kó súnmọ́ rẹ̀ wá ẹni tí ó ya kèfèrí pẹ̀lú ntọ́lọ́ ọba sọ̀kalẹ̀ fún Muhammad sọlọ́lá kí wàá nìyí ntọ́lọ́ ọba fi sọ bẹ́ẹ̀ Suratul Baqara níbo ni sọ́ra yìí sọ̀kalẹ̀ níbo ló ti sọ̀kalẹ̀ tó mà kí yà ni àbí mà tà ní yà mà tà ní ìṣàlọ́ ẹ̀ ń gbọ́. àbí mọ̀dàníyà ni o tó tó báyìí ara mi àwọn tó wárù àlùmọ̀dàníyà àsọwárù mọ̀dàníyà ni kékan gùn kan pọ̀ lọ́rẹ́rẹ́rẹ́ ní mọ́tà àwọn àyà kékèké àwọn tó ra kékèké. Màtí ní òbó ẹ̀.

àwọn àwo ni máa ń bẹ lọ́dọ̀ wọn nínú ẹni tí ń gbé Màdínà àwọn àálù ìta ni. mọ̀rọ̀pálá yìí ni pé àárín wọn la nẹ́bì wá ń gbé ń gbé pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ lábá tí wọ́n wà ń bẹ̀. kí àwọn àálù ìta bí Màdínà tí wọ́n bá ti láwọn ọ̀dàntọ́lọ́ ń sọ kalẹ̀ fáànù náà gbọ́ gbogbo àwọn tí ń bẹ nílùú tó kù wọ́n là ẹ bá àwọn tí wọ́n bẹ Màdínà pẹ̀lú ẹ̀gán tó lóko ọ̀ wàlá tàkúnù ìrọ̀pára yìí ní yé wa tí wọ́n bá fẹ́ béèrè ń pẹ́ nìkan tó ń náà àtà bẹ̀rẹ̀ tí ara ẹ̀jẹ̀ wọn pè ìgbà ìdákùnṣẹ́ mi ní báyìí báyìí báyìí báyìí báyìí tẹ́ ẹ bá bí ẹlòmíì yóò ní ẹ̀jẹ̀ bá ń pẹ́ nìkan lẹ́jẹ̀ náà àbí bẹ́ẹ̀ kọ́ ni. ee táwọn tí ń bẹ ní Madina pẹ̀lú ànínábì bá ọ̀gbàn tó gbé lọ́wọ́ dọ́ lójú àwọn yòókù náà àrègbè tábìtì ń bẹ́ẹ̀ lárúbáwá àtàwọn ọmọ alárúbáwá tí wọ́n ti kó abẹ́wọ̀n nígbàgbọ́ tọ́lọ̀ fi ní wa látàkùnú ẹ má jẹ́ àkọ́kọ́ ẹni tí ó sórí kókún tí ó yà kèfèrí tí ó yà kọ̀rọ̀rọ̀ sí tí ó yà aláwì ìgbọ́ sálùkùrọ̀ áàmì tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wa la tashtaru wàlá ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga ọmọ àwọn èèyàn tán yányá ọlọ́run máa ń tí ò ní gbé kí wọ́n fẹ́ gbà fọlọ̀ oníwàlá tàṣítàrú bí ààyà bí fáàmà ẹjá gbọ́n tí bàbá sàdí sọ wọ́n rà ọ̀rọ̀ bàbá sàdí wọn fún wa gbọ́n tí wọ́n sọ bàbá sàdí alayhi rahmatullah wọ́n ní lẹ́yìn ìgbà náà ọlọ́run wá ń sọ ní tí ò dáhùn áàlìkì káàdì òfin gbọ́ lọ́nà bọ̀. kí ni òní jẹ́ kí wọ́n fẹ́ gbọ́ lọ́wọ́ bá dọ́ wàhú wákìtì yaaru lè arúgbìn àdùnná àlà sàáyà àdàkùnrin abàdìyà. wàhú wa wákìtì yaaru lè arúgbìn àdùnná àlà sàáyà àdàkùnrin abàdìyà. ó náà ni pé kéèyàn bí ọlá fún adùn ní ayé. eléyìí tí ó tàn ọrọ̀ ní ayé eléyìí tó kéré kó wàá máa fi káwọ oríire ọrụ tí ò ní lópin la. wọ́n ní ọlọ́run ọba bàtà làárẹ̀ ká ní kí látà ṣàrò lè ààyà fi. ó ní wàhúwa yà sólò láwọn sí ipò tó ń wà yìí ohun ẹlòmíì tó bá dé pò tán yóò ní irú ipò yìí yóò ní mò ń represent ipò tí mo wà mi ò represent ipò tí mo ẹnu mùsùlùmí láti gbọ́dọ̀ ẹ̀ mùsùlùmí kan ó dé pò kan àwọn mùsùlùmí wá ní problem wọn wá lọ ó ní am a vc of university not a vc of muslim so vc of the university i'm not the vc of muslim so gbogbo ẹni tó bá wà ń bí mo jẹ́ bíi sinimá tòtẹ́ bá mọ̀ kẹfẹ́ sọ̀rọ̀ sílámù ẹ lọ bá ṣáàmà muslim community mùsùlùmí ni máa sọ̀rọ̀ ẹ̀ nítorí irú ipò yẹn lórí tó bá ti pẹ̀rọ òun mùsùlùmí nìsín wọ́n máa pè wọ́n ní fanatics wọ́n kò ń lálákàtà kí wà látàkùnú àwọn alága àtàwọn tí wọ́n jẹ torí ń tẹ́lòmí ọjẹ ni ò lè ṣẹ̀sìn lórí ń tẹ́lu mi ọjẹ́ kò lè pẹ́ra rẹ̀ mùsùlùmí káti wàá sọ pé yóò wá identify pẹ̀lú súnà láyé. ẹgbẹ́ abọ́lá ẹlẹ́yìn ààrẹ ti nígbà níbo láwọn àbí tá a wà yìí àwọn èèyàn bẹ ó rí wọn ò ní lè sára mùsùlùmí torí kò onímọ̀ bóyá mùsùlùmí ní àrùn ìjọ mùsùlùmí. àdùnnú kọ́ ẹ́. ọ bụrụ fọmọ ẹdẹ ya jọjọ kò burú díẹ̀ fọmọ ẹdẹ ènìyàn kó máa sáfẹsì Ọlọ́run kó kó ibú bára ẹ nítorí ìdí ọjẹ àfààní ha àlẹ́tì na mọ́nà nkìtọ́ in amanu billahi wa rasulihi bí wọn ni ti máa nígbà yẹn na kọ̀mọ̀ nígbà mọ̀ ń sọ̀kadà kọ̀mọ̀ ní ilé gbóbìn ah, ọ̀nà àtijọ́ di o èèyàn máa ní tòṣèlú máa èèyàn máa ní ilé gbáko dí ìbò lọ́lọ́wọ́n bá ti sọ pé àwọn tí wọ́n fàṣàrọ́wọ́ ha bí a fàṣàrọ́wọ́ ha bí ayatillahi wastahabbuha àwọn wò pé àwọn nǹkan òun káwọn máa ní ipò lọ àwọn bá àmọ́jọ́ lọ́nà ayé láti á tó sọ̀rọ̀ káwọn sátì máa rí nǹkan jẹ kò ní tọ́ka àwọn ọlọ́run ọlọ́run ọmọ òṣèré hàn lọ ọlọ́run ọmọ òṣèré gbìjà wọ́n torí ẹ̀ ọlọ́run balẹ̀ ọlọ́run máa tán ọmọ pé ní kálukú fẹ́ jẹ ọ́ pàtàkì jọlọ́run lọ lọ́lọ́run fi ní wọlé àtẹ̀síkàrù. ọlọ́run ní mẹ́ta àwọn àmì mi lówó pọ́ọ́kú ìrìn èèyàn méjì bá jáde ńlẹ̀. tírókà méjì tírókọ̀ méjì lọ́jáde wẹ̀lá tẹ́sítàrú bí ààyà bí. àwọn tí wọ́n ní ọlọ́run ọba ni ẹ má ta ayà mi lówó pọ́ọ́kú wọ́n ní kí àjọ àti àwọn expensive àwọn àsọ̀rí alukóra ní kalẹ̀ ẹ wà lẹ́bi ten thousand máa bọ̀ láyé ọlọ́run ẹ má ta ara mi lọ́wọ́ pápá o ọlọ́run gan lọ sọ bẹ́ẹ̀ ó ní wàhálà tàṣítà rú àwọn afirika kan nu àwọn àfáà doro àwọn eléyìí mọ̀ wọ́n dáadáa wọ́n jọ wọ́n pàdé wọ́n pọ̀ ń rú bí sọ́mọ̀nà ń nílá ń tọ́lọ̀ ń ẹ má torí kẹ ẹ jẹ kẹ ẹ mọ lójú ti sọlọ mọ kẹ ẹ wá máa láwọn èèyàn máa mélòó yìí wá kẹ ẹ máa rí àwọn èèyàn jẹ kẹ ẹ mọ lè sọ lójú ẹsẹ fún wọn ntọ́lọ̀ ń sọ nù. ìgbẹ̀gbọ́n ni wọ́n tún wá bọ́ sí ntọ́lọ̀ ọba lóhùn sọ àwọn wá yí padà sódì kejì kẹ ẹ bá ṣe níbi wà látàlí ìṣòro akọ̀rọ̀ ìlú àfọwọ́ ìhádìí bẹ́ẹ̀. làwọn bá tún yí padà sódì kejì nígbà ọlọ́run ti ní ẹ má ọlọ́mọba ṣàforíjì ìyá mi ní bẹ́ẹ̀ láyé ọlọ́mọba kì wọ́n ọrùn sì wọ́. láyà àti tọ́lá àwọn èèyàn ló mú mórí kan dé wọ́n ti mọ̀ pé àwọn àáfàá yìí tí wọ́n jẹ wọ́n wá wọn lójú five naira ń bẹ̀ sí bàbá mi five naira ń bẹ̀ sàbúrò wọn five naira ń bẹ̀. láwọn àbá náà bá tún advance gbogbo ara ọ̀run ti wọ̀ bá ọ̀run ti wọ̀ ẹ̀fẹ́ lè yòó lẹ̀ iṣẹ́ rẹ ti pé ẹ mú mi wá. Ah! wàlá tásítàrú sọ àyà àti. àwọn èèyàn abú làwọn eléyìí àwọn tí ń lo orú àyà yìí kì í ṣe tọ́lọ̀ ń gbàlérò. àwọn èèyàn kan ti di eléyìí náà ní àgbọ́yé tán èèyàn dáadáa làwọn. ṣùgbọ́n àyè máa ti tafsiru al-Qur'an bil-Qur'an.

o sì tún gbọdọ̀ gbowó kí ẹ mọ̀ ya so tàbí kó si pé yàn padà dó ń bára àyàn pé kò dó ń bára nu tó bá wà jẹ́ pé báwọn ni nìkan kò ní kọ́ mọ́ rẹ̀ mo rò pálá yìí mi tí èmi ń sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ lórí pé wa fẹ́ mọ sọ wọ́n máa ma sọ̀rọ̀ yìí pé

kọjọ́dọ̀ gbowó kankan kí ọ̀lọ́nà míì kálukú ọ̀wá sí ìjọba lọ o tó bá lọ́nà míì káṣírí rẹ̀ bó kọ́mọ̀dàkọ̀. ṣùgbọ́n tó náà máa ti bọ́nú tí òfin ní datọ́rọ́ jẹ́ tàbí kan náà di àwọn àfáà nífẹ̀ àbíkí ní kankankan níjọ́ apẹ̀ ẹran làwọn bàbá wa máa ń gbà tí yẹn bá fẹ́ ṣe fún mi àwọn èèyàn fún alápẹ̀ máa ń ṣùgbọ́n ká máa di owó má bọ́ kéèkú ẹni tí ó sì pa òmùrà. à ah, wọ́n sọ fún ọ pé òní ìyàwó ni. à ah, wọ́n sọ fún ọ wípé àdúrà tó ní rẹ́sì omi ọ̀sán àdúrà múrí márùn-ún. ẹnìkan ni wọ́n fẹ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn wọ́n ní ẹni tí bá mú one thousand sí ìdè ìgbà ẹni tó bá mú five hundred yìí kó máa mú bọ̀ mi bá ẹni tó bá mú two hundred yìí kó máa mú bọ̀ mi bá hundred naira bọ̀ kó máa mú bọ̀ mi bá ẹni tó bá ń fifty naira bọ̀ kó máa fáwọn ọmọ o ẹni tó bá ń twenty naira bọ̀ máa fáwọn ọmọ o ẹni tó bá ń ten naira bọ̀ máa fáwọn ọmọ o tó bá ń five naira bọ̀ tó bá ti lè dín hundred naira mọ́mọ́ wá sọ́dọ̀ mi ọ̀dọ̀ bàbá sì làgbàríkà wa tẹ́rí ìjọba yìí ewu market strategy tàbí wọn fẹ́ fọ́ market wúlówó tó ní fọ́ bàbá tó bá yapa ọlọ́wọ́ bọ́ sànù wa. ولا تشتروا بآياتي ọlọ́ni ẹ má torí ntẹ́ jẹ kí ẹ má bà ntẹ́ jẹ jẹ ẹ má torí ntẹ́ jẹ ẹ má fi bà ntẹ́ jẹ wọn jọ lọ ẹ má fi bàjẹ́. ولا تشتروا بآياتي ثمنا قليلا ẹ má lẹ́ẹ̀ ní gbà fọlọ́hùn nítorí wípé ipò tí ń bẹ lọ́wọ́ yín ẹ̀ fẹ́ jẹ́ ọbọ̀ ẹ má lẹ́ẹ̀ ní ṣẹ̀sìn ọlọ́run ọba nítorí pé bẹ́ẹ̀ bá ṣẹ̀sìn ẹ̀ ní ṣẹ́ o sì ríṣẹ́ kọ́ mọ́ rówó ẹ má lẹ́ẹ̀ ní ṣẹ̀sìn ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga nítorí pé ẹ fẹ́ jẹ́ káwọn ènìyàn ó yàn yín sójú ẹ má lẹ́ẹ̀ ní ṣẹ̀sìn ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga nítorí pé ẹ fẹ́ ká yí ọmọ fi ń ṣe ẹ̀yẹ́ àti ẹni tó ń fi ọ́ sí ẹ̀yẹ́.

àbí wọ́n fẹsẹ̀ ẹlẹ̀ gbójú ẹ̀ wọ́n yí títí títí ó dínú yẹ̀pẹ̀ pọ̀ ẹ̀jẹ̀ àbúra. jábàwò yìí bá ni jahannama iná jahannama oru inú jù bá ọba tọ́lá ẹ lọ́wọ́ pọ́ọ́kú wa wa Ọba ní èmi nìkan ní ẹ bẹ̀rù tó o bá ti bẹ̀rù ọlọ́run ọba nìkan tó o nǹkan míì mọ́lọ́hùn gbogbo nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́hùn ó sì máa bẹ̀rù ẹ̀ ẹni bá bẹ̀rù ọlọ́run bó yẹ gbogbo bá yàtọ̀ ẹ̀ ọba kò sí ní bẹ̀rù tọ́lọ̀ ń àwọn wàhálà ẹ wá dùn nǹkan sínú àpò rẹ ara wọn balẹ̀ wọ́n sì fi nǹkan ẹ ti sọ̀rọ̀ kúndúrú fún ẹ wá sọ̀rọ̀ kúndúrú ìgbà kan wọ́n sì sọ̀rọ̀ kúndúrú fún ọ o sì nílò sòdodo mà. àmì ìhàwá ní mà náà fi àyìnlá. àfààní rọ̀bí tòmí ní kú ti ní zamani ó ní kí n bá ọra rí oúnjẹ díẹ̀ tó máa rí jẹ báyìí kọ́ tẹ́ mi lọ́rùn. wàsóńtò náà sí ìfẹ́ kanra mi lábùkù ìfẹ́ kanra mi lábùkù a ní aláàtẹ kó mọ̀ tún láìpẹ́ yìí láìpẹ́ yìí àwọn kan náà wáyé kan wà ń bẹ̀. àti ń bá a lọ ń jí nígbà káàkiri tó bá náà bá kan bá dé èmi ó gbowó ni o èmi ó gbowó ni àwọn eléyìí tí wọn ò gbowó yìí wọn ń rá láti wọn ń rá láti. mo ní ọ̀rá láti onye ẹ̀rá láti mo lẹ́jú Camry mo ní ọlọ́run ló ṣe ẹwà àwọn tó pọ̀ níbẹ̀ àwọn tó wá lò tí wọ́n wá dìde wá ní ẹwò torí ẹ̀ náà la fi pè yín o ṣe ẹwà ibi tí wọ́n lọ gángan nù wọ́n nítorí ẹ̀ la fi pè tá a pè àti wọn tí wọ́n ní dáa láàmú ní fún náírà lọ wà lọ́ọ̀rì. lọ́nà tó wá ní ìsàgbòho ìsàgbòho tó yẹ láàfin pé ẹ bá jókòó ní àwọn tá a pè ní ìrìnlẹ̀ àlàmọ́tẹ́ náírà ní fún owó ní ẹjọ́ owó ìlọ́wọ́ ojú fún ọ̀nà ìṣèjì gbogbo ayé àfáàjì tó ń tọrọ ẹ̀ ìsàgbòho ìsàgbòho. Mani ni ghaniyan la ubali. Láì ní ìnákọ́sí. ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ gbogbo ẹni tó bá fẹ́ gbèsè ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga lọ́wọ́ àfikọ́ kápá ojú kòkòrò ẹ̀ kò lè ríṣẹ́ jẹ́ téèyàn ọba ríṣẹ́ jẹ́ ẹnìkan bẹ tó yẹ pé ó dúró wa yín lọ dáadáa kí èsè ó dùn wá lọ. àwọn àgbẹ̀ tó pàdé lóde tábà pàdé ẹnìkan bàbá sálámà lóbi ṣe sálámà kan èmi bá yín tọ̀hún lọ́wọ́ ó jù mí lọ ó jòun náà lọ ṣùgbọ́n òun tún jù mí lọ dáadáa ẹnì kejì mi lọ́ba bẹ̀rẹ̀ lọ́ọ̀lẹ̀ ní bá ń kúnlẹ̀ ẹ máa ń tí bàbá olówó ṣe ó ní Allahu Akbar Allahu ó bá sọ̀rọ̀ àgbáwó lẹ́nu káwọn òbí kí ló dé ní ẹ̀yìn sípẹ́ yìí náà ti ń kúnlẹ̀ fún yẹn káyà bó ṣe gbẹ́jú mi lọ tí wàá ń sọ fẹ́ni pé ẹ̀yìn náà ti ń kúnlẹ̀ fún yẹn ẹ wà dánwò tí òun àti ẹ̀ bá jura wọn lọ wọ́n gbà ṣéǹjì lọ́wọ́ ara wọn ìjọba ń torí two thousand àbẹ̀tẹ̀ ó ní ẹ wo ẹ bẹ̀rẹ̀ nú owó lè mí yíjẹ fún mi lówó lẹ́yìn náà ti ń kúnlẹ̀ ó ní ẹ wo mí mówó jáde wọn àpò wọn ṣe fún mi mo ti yọ ọ̀sẹ̀ mí mówó jáde wọn àpò wọn ṣe fún mi. ẹ jápara wa lé wàlá tàṣítàrún. nítorí ń tá a jẹ. tọ́ bá jẹ́ àfa àti ojúrú déédéé amọ̀tìrí nínú àfàdé ìdí ìdí àfa sọ́nà ìjọba àwọn bàbá alẹ́ yorùbá tó ti lọ tó lówó wá gbé mọ́tò bá tó ní à èmi ní mọ́tò awọn mọ́tò wá bá mi fún ọ̀tà bu àwọn afá àgbà lu ibòmí ò ní mọ́tò mọ́tò àbàbá yẹn gbélé yìí bọ́ wa wá ra méje tó bá ti rà á kó dà olówó sì lọ ra méje ó ń sẹlẹbírẹ́tì lánàá àbíjọba olówó tí ra méje wa bàbá nífẹ̀ẹ́ kánlẹ̀ bàtà bí lẹ́yọ̀kan bí lẹ́yọ̀kan ó wá háyòkù ìgbà náà ló tó gbà ẹlòmíín sì gbé owó wá káàdìrì pé rèé owó yẹn ọ̀dì owó rẹ̀ kò mọ̀ owó rẹ̀ yìí owó dáa ojúwó wá ọ̀mọ́ ọmọ bí o ti rówó jẹ́ ń wádìí ń pa rẹ̀ tí ń bá wádìí ń pa tí ni ọba dówó wá ń mi á àgbàlagbà kò dówó láwọn mọ̀nà sábà mi ẹlòmíì ti di owó lẹ̀ ṣe àwọn owó tó gbé lẹ̀ ń wọ́n nìkan fẹ́ da gbogbo ládàá wa yòókù jẹ́ lómi iná fún ten naira lẹ̀ tó fi ten naira rárá kó rẹ̀ ni ó ti pọ̀ jù já sí mélòó. àfààní o ẹ wá wà àwọn tẹ́lẹ̀ yìí tí ẹ bá kọ́kọ́ o lọ a wẹ̀. ẹ wo èmi àti èmi àti èmi àti lóde kan èmi àti ẹ nìbàdàn. bá ń <laughs> ìtumọ̀ rẹ̀ pé ọ̀sẹ̀ tẹ́ ẹ wà wọ́n ju eléyìí ó ti tẹ́ kìnnìkan kìnnìkan sọ̀bùnù tẹ́ẹ̀rẹ̀ àwọn àfa àwọn ọ̀sẹ̀ wá sí ẹ wà dánwò níbi tẹ́ẹ̀rẹ̀ àwọn lọ́gẹ́gẹ́ àwọn àfa wọn à ń wé ọ̀sẹ̀ kí ẹ lè bá àrùn pa wá sóde. ìwà ń sọ̀rọ̀ tó bá ti dáwà kà lọ tó bá ti dáwà kà lọ tó bá ti bọ́ láyé bá dùn ó lé ní à sọ̀bùnù tẹ́ẹ̀rẹ̀ ó ti tẹ́ níbàdàn mo wá sọ pé wọn wọ ẹsẹ nú o tí ì bá wẹsẹ bóòdì bóòdì ó sì sọ pé sọ búrú tẹ́wọ̀n ẹ̀ ṣiṣẹ́ wọ̀lẹ́ ọ̀tá tí ó lè lè lẹ́wà máa sọ̀rọ̀ kùránì lẹ́wà máa lẹ́lẹ́ lọ́lọ́run wí. àwọn tí wọ́n jẹ́ bàbá àjọwò gan tí ké wọ́ ọ̀pọ̀ àwọn kan láyọ̀ ọkàn nù wọn. ẹnu wọn bá tọ́lọ̀ ń ṣe fún wa ó tó wọn ẹ ráwọn kàdánkórí tuntun àwọn òtún wá tó ká ké wà dánwò àwọn tí ò kéwọn yẹjú náà ní ayé àyàpọ̀ àjẹ tí máìkì bá ti bọ́ wọn báyà ń sọ ní òdìbò sí aláwọ̀ síbi èèyàn ọlọ́run lọ́mọ iye owó tó fi fi ọṣẹ tọ́wọ́ ẹ yọ àwẹ̀ ṣe lásán kọ́mọ òwú ọlọ́run bá wọ̀ láti bẹ̀rẹ̀ ọ sànù wa. wà á yá yá ọlọ́run ní ẹ̀mí ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga ni ẹ bẹ̀rù bọ́ ọba bẹ̀rù ọlọ́run kí ló ń ṣe lọ́mọ ẹgbẹ́ ṣe ó ṣe àwúre ọjà kí ló ń ta. ọlọ́run tó bá ti bẹ̀rù ọlọ́run ọba lódodo tó ọbẹ̀rù rẹ̀ bó ti tó àti bó ti yẹ ọlọ́run bó ọwọ́ ní àbáyọ sọ̀rọ̀ ẹ̀. wàyà rúzukọ́hù mi ní àìsù láyà dásílẹ̀ ọlọ́run níbi èmú ọmọ wa bá kódà níbi tí ò lérò. fáwọn àhásìbò ọlọ́run ní kí ọjọ́ ni ó bá gbára léhun tí ò dára dé nǹkan míì. lẹ́yìn òun ọlọ́run bá lòun tó. wọ́n á bí aláya ẹnìkan dá kó dá ọlọ́run ọba lọ́nà iṣẹ́ tọ́lọ́run ọba lòun ṣe pé kẹ́nìkan wá lòun dá mọ́nà yóò dá lọ́nà yóò máa kọ́ ilé gbogbo nǹkan láti fi wọ̀n sí ó ti lé bẹ́ẹ̀ bá ti ń gbà ẹ́ rí náà sí níbi tẹ́ náà sí ọlọ́mọbọ yẹn fún ẹ jábọ́ lọ́wọ́ bọba tọ́lọ́ àrẹ ga dúró wà látàlú ìṣó àbọ̀ nǹkan lọ́kàn. ọlọ́run ọba ọba tọ́lọ́ ga ó ní wà látàlú ìṣó ìhàkọ̀ lè bá pínlẹ̀ ọlọ́ni ẹ má da ojú òdodo àti irọ́ papọ̀ mọ́ra wọn. àwọn àfáà kan ń bẹ tí wọ́n ju àwọn alùlùkìtáàbì níbi ìbàjẹ́. àwọn alùlùkìtáàbì àwọn òdodo kan ń bẹ nínú tírà tọ́lọ́mọ bá sọ̀kalẹ̀ fún wọn. àwọn nǹkan kan ń bẹ ń bẹ àgbélẹ̀rọ wọn ni wọ́n wà mú àgbélẹ̀rọ wọn wọ́n máa fi ba òdodo tọ́lọ́mọ bá sọ̀kalẹ̀ fún wọn jẹ́ gbẹ́ká tó lọ ọbẹ̀ yẹn wà látàlí ìsìn àwọn àfọwọ́nìtàṣe ònúkìtà kan wà mẹ́ yóò dá nfààní báwa tá a jọ máa tó wọ́n ní wà látàlí ìsìn alábùsùn nínú èdè lárúbá kọ́lù ní ẹ̀dá kan pọ̀. àwọn kan ní ike láti di lábùsù lọ́lọ́run ti mú wà látàlí ìsìn ike ìdíje lárúbá ti mú un lọ́lọ́run ọba fi lù bẹ́ẹ̀ kí ẹ mọ̀ dojú rẹ̀ papọ̀ àwọn kan rárá níbi tọ́lọ́run ọba ti mú níbi ìbáàsì ìbáàsì kí fi aṣọ sí a máa fi bu ìhòòhò wa ọlọ́ọ̀ni ẹ má fi irọ́ ẹ má fi bo òdodo mẹ́lẹ̀ wàlá kálíwì sọ̀rọ̀ àǹkọ̀ọ́dé mi ẹ má rí òdodo báyìí kẹ́ ẹ wá wọ aṣọ ọ̀bàjẹ́ fún láwọn àwọn làwọn àgbà ẹ má rí òdodo bọ́ọ̀ bá tiẹ̀ lè ṣe sọ pé ò lè ṣe má wọ aṣọ ọ̀bàjẹ́ fódòdò àwọn àfa kan náà àwọn fóńdà pé ní fífi máa rẹ̀ wàlá tẹ́lú ìṣó lọ́lẹ̀ fún ọba àwọn àlùfẹ́ náà wà àwọn ọmọkọ́ ọmọ àwọn ti ẹlòmíràn ni ọmọ tó bí òní jèrè rẹ̀ ó bí jẹ̀gbọ́n ti jẹ́ yẹ̀ yẹ a àwọn ti gbowó mi lò yẹ kí nìkan ẹlòmíì tó bá fẹ́ sòdodo nù wọn mo ti nìkan yín lọ nílẹ̀ àwọn àrìsàn ká má ṣàbòsí òdodo ń bẹ lọ́wọ́ wọn ṣùgbọ́n wọn ò ní nke ahụ ń súnfì olódodo lọ́wọ́ wọn níwà kọ̀tà ẹlòmíì wọn ni wa níta kan abádébì kan ẹnìkan bá ń sọ wa lábá àwọn tí wọn bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tí wọn lálùtún náà ọmọdún má sọ àánú yìí tí wọn sọ òjì sọ Yorùbá wọn sì

ọlọ́run ní ẹ̀yà alùlùkìtáàbì àtàwọn tí ń bí ẹsẹ̀ lé ẹsẹ̀ wọn wà látàrí nìṣòrí akọ̀rẹ̀ ìbáfẹ́lì. ẹ má dojú òdodo àti rọ́rú ẹ má dàpọ̀ ẹgbẹ́ òdodo ọjà ọlọ́run mo ti tẹ́lẹ̀ mi láì mọ̀ gbà. ẹnìkan gbá àyà mi mú. ọlọ́lọ́wọ́ ọba ní pé látọ́jẹ́ àlù dùhà ar-rasuli bainakum kàdùhà ba'dikum ba'da. ọba ní wípé àdúrà táwọn àhánṣe ọlọ́run bá ṣe ẹ má fi wí àdúrà àtẹ́yìn ṣe fúnra yín ṣàdúrà fúnra yín ẹnu tí yóò lè dọ́dọ̀ ọlọ́run àwọn àpáàrí ọba ìjẹ torí onye ó tún wá sọ ó ní ọ̀rọ̀ sùúrù lọ́lọ́run lò wọ́n mọ̀ àmọ́ mọ́lò nàbí yìí nítorí pé àwọn àfa sí. orí ọ̀rọ̀ àwọn gbọ́ tọ́ ọ bá tó ní ọ̀sá sí rí ibẹ̀ wà ó ní òkè ọlọ́run ọba ní àdúrà àtẹ̀yìn bá oníke ó ní ẹni ó bá lọ àsàlátù sádùn ààrẹ gbà ọmọ àpá kan bẹ́ńbẹ́ tó lọ ń wò mọ́ láàyè ọmọ rọ̀ sí i. ìyá yóò wá máa ṣàdúrà fúnra yín ẹ̀ lè ṣàdúrà àwọn àfáà ní ọba ìbẹ̀ lọ ó wá ní tọ́lọ̀ ń sọnù Kùránì wàlá tọ́lẹ̀ ìṣúlẹ̀ àkọlù ìlúbá fẹ́lẹ̀ wàtá kí ọlọ́run ẹ má dojú òdodo àti ẹ má dàrú àyà kùránì ló mú wá sẹ̀ǹkó dòdò kùránì nígbà tí ó tu ó tu ní tu bàjẹ́ wàlá tálíbí sun ẹ má fi òdodo ẹ má fi ilẹ̀ kẹ ẹ wá gbé irọ́ kẹ ẹ wá gbélé lórí kẹ fi bò ó mẹ́lẹ̀ bí ìgbà fásọ bo àléébù tí ń bẹ lára yín tó bá yẹ kó bá sì ra lẹ̀. ọlọ́run bá ní látọ́jà lu du'a ar-rasuli bainakum. kàdùhá ìbá àbìkún bá lọ. ọ̀rọ̀ ni wípé bọ́ ọba fẹ́ pé àfáà yìí ni àfáà Ìsá bọ́ ọba fẹ́ pé àfáà yìí àfáà Mustapha ọlọ́run níbẹ̀ ti ń tẹ̀ra yín tẹ̀ ń la ọkọ̀ mọ́ra yín lórí sọ pé máa ní yá yá ẹ má ṣe àdúrà nígbà yẹn pé dùá ni kò sì mọ kéwù yanjú láàtọ́jà lu dùá àrọ̀ sí olè báyìí náà fún nígbà yẹn mú nígbà yẹn. ọlọ́run bá ní wípé ẹ má pe ànábì bẹ́ẹ̀ tí ń pera yẹn mọ̀ mọ́ ńlá kọ́mọ lórí ẹ mọ̀ mọ́ ńlá lórí ilé ìfẹ́ pé nu tọ́pọ̀ jù nínú ìṣiṣẹ́ àwọn sàábí pẹ̀lú ànábì yá Rasulullah ilẹ̀ tẹ́ ẹ bá rẹ́ nìkan tó bá sọ pé yá muhammadu lárúbáwọ ọkùnrin ìyẹn lọ́fàá tó fi jọ́ jẹ́ kí ń gba jìbìrìlù wá bá nẹ́bì kò fẹ́ káwọn sàábí ó dóhùn mà ó ní yá muhammad kò sọ pé yá rasulullah torí pé kò fẹ́ gé wọn kẹ́fín sẹ́ǹkì wọ́n lé ẹni tó wáyé àwọn ọmọ àwọn ọ̀rá mi ìrìnàjò lára rẹ̀ àwọn tó bá ní yá rasulullah ìwọ́n òfin ajẹ́pára mọ̀dínà lẹ́yìn bóòlù fi hàn sí rasulullah ìyẹn tó bá la akọ ọmọ lórí wọn ò fi ah, ìwà tó wà wọ lọ́wọ́ àwọn ẹni yóò máa ọmọ pàtàkì ànábì sórí kí wọ́n bá a kẹ́ fún oníyà Muhammad. nítorí àwọn bá ń sọ ilé omi tó kù sí wàhálà ìlàbí indahu ilmun minal kitabi inú tó kùnú. ó ní ẹni ọlá sì rí Fátíà lọ́wọ́ kù. ó ní torí pé ànábì ti ní kọ́ọ̀lá lẹ́bí ìdáhùn ẹlẹ́mọ́mínà lìkítàbì ẹni ó máa sírí ó mọ̀ lìkítàbì báyìí làwọn èèyàn ṣe ń àyà ọba nítorí tí wọ́n jẹ àwọn ẹlòmíín náà dè wọ́n ní àhà ìyá náà yàwó máa wòlé tù wà yàwó máa àmúdù wà yàwó máa olè àbò àì. arábìnrin isa onísàlámù ọmọ ẹgbẹ́ tèmi níjọ́ wọ́n bí mi ó ṣe bá pè ó ṣe bá pè ara rẹ̀ ó ṣàdúà tó bá dijọ́ wọ́n bí wọ́n lọ́ba ṣe fẹ́ má ti bá pè rẹ̀ ṣàdúà kó pa wọn pa. nígbà tó wá ní wàyọ́mọ̀ wòlíì tù nǹkan ó sì jẹ́ bí <laughs> àwọn àbá àbúrò sí. Get يكون الله أكبر داهين إيه لا إله إلا الله نعظيمة إيه aláhàjùwà. àbá a ọ ó mà wá burú ma kéèyàn máa rẹ̀ láàfáà kó sì wa. ee aburú tó ti tó fẹ́ káwọn èèyàn máa fẹ́ kí sọ́run kí sì yí ọ̀rọ̀ ọlọ́run padà sójú kejì. fasádùn pẹ̀lú. ee ẹ wá òní aláìmọ̀kan tó fẹ́ fàìmọ̀kan sí lọ kìí ṣe aláìmọ̀kan tí ń sin lọ torí aláìmọ̀kan lè sin lọ́n lọ́nà tó lálàáfíà tó bá béèrè ọ̀nà. ṣùgbọ́n aláìmọ̀kan mùtànà síkù tí ń fi àìmọ̀kan ń ṣèjọsìn fọlọ́. ìlàbí máa ń sọ fáwọn ọmọ ìyá wa tí ègbélé tí gbogbo àwọn àwí fàdáìlù fàdọ́ìlù fàdáìlù fàdáìlù kẹ́ni máa ń kúrin translate àwọn fàdáìlù fàdáìlù yìí pẹ̀lú àwọn àríwí jẹ́ ọ̀la làáfíà yọ lágbára ẹja wà ń tọ́ lálàáfíà fàsáìlù fàsáìlù gbèrè kí ẹ̀ mọ́dé wájú ọlọ́run kó rí fóun sí nǹkan kan. àwọn èèyàn bẹ́ẹ̀ sí lọ́wọ́n àti fẹ́ wá máa ń pẹ̀sìn ọlọ́ àwa gbélé mọ́ àwọn ọmọ òrójú wá ń ìyàwó òrójú wá ń forty days four months three days àwọn máa ń yí àyàpò àwọn gẹrun kí ẹ mójútó àwọn àyè láàánú wọn lójú ọmọ tó fi ilẹ̀ lóṣù mẹ́rin ìjọba àríkèrú bàbá ń láàánú òun lójú kí lọ màtí à ń jẹ lóṣù mẹ́rin kí lọ fílẹ̀ fún àti òní ta lóṣù mẹ́rin. wàhálà àtàlùmí so wàhálà àtàlùmí so ẹ lọ sàánú. ọlọ́ọ̀ni ẹ̀yìn alùlùkìtàbì àtàwọn tó ń mùsùlùmí náà o àwa náà ti di alùlù kìtáàbì gbogbo àwọn tí wọ́n ń tọ ìlànà àwọn Yahudi kí wọ́n ṣọ́ra àwọn tí ń tọ ìlànà àwọn Nasara kí wọ́n ṣọ́ra wọ́n ti pààrọ̀ gbogbo ìwé wọn tó yẹn àwọn yẹn fẹ́ pààrọ̀ Kùránì náà wọ́n rí pààrọ̀ rí pọ́lọ̀ ń sọ wọ́n wá ń pààrọ̀ túmọ̀ rẹ̀ wọ́n á rí pààrọ̀ tó rí pọ́lọ̀ ń tó ní inna nahnu nazzalna dhikra wa inna lahu. fọlọ́ọ̀lá ọlọ́run wa sọ̀rọ̀ kò wá ṣe é dọ́gbọ́n sí kò ṣe é yí wọ́n ní bí ọba ṣe yá àtìmọ́ yí tìmọ́ rẹ̀ bọ́lọ̀ ń bá wa sọ tiẹ̀ lọ báyìí àwọn mi ọsọ tiwọn ẹ wà wọn kẹfì ẹni náà tí mo jẹ mùsùlùmí àwọn àlè kìtàrí wọn ní pé àwọn tó máa sọ wípé ẹ̀yin mùsùlùmí inú wo lẹ ń kí pé bọ́lọ̀ ti ṣépè fáwọn tí ń kí wọn bàbá yìí ní ìlú ọ̀run ẹ tó máa rà dáwọ́ ní mùsùlùmí náà bàgbọ́ yòókì ẹ́ kuranu gẹ́gẹ́ jẹ ntí kí ni òun ò kírun mọ láyé o. wàlá kálí ìsọyìn. àwọn akírun tọ́lọ́run ọba ọba tó láàárẹ̀ ga tó gbé ṣépè tó lè bí ọmọ bá wọn tó bí ó ní. sáà hù alifàtí láàmù jíjẹ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ á bíi tí yẹn bá mọ kí wọn ti ní mùsọ̀lì yìnyínà áhàdù ni onírú àwọn mùsọ̀lì náà tọ́lọ̀ ń sọ kí sísè búrọ́kù ni. ìyẹn lọ pàtàlàyé wọn fi wá lẹ́yìn ẹ̀ tó o bá mọ kí tó bá ti mọ kí tí bá ti káàlù àti láàmú sí nǹkan ó túmọ̀ sí pé àwọn tó wà síbi ìkìlọ̀rọ̀ ń tọrọ nǹkan. alladhina hum an salatihim àwọn tí wọ́n máa kírun lẹ́dẹ́ tí wọ́n sì ti dé tí wọ́n bá wá rùkú nígbà tí wọ́n fẹ́ ah, ok wọ́n tọ̀ ọ́ sáré. àwọn ará èkó tí a ń kírun tí wọn ò sí ibi tẹ́ ti ń kírun àtàrà ẹgbẹ́ tí ń kírun tó ti dé Ìbàdàn káwọn ará èkó mọ̀ lọ́mọ dúró. àwọn tó lọ́wọ́ bá ń sọ mi ewu bí wọ́n ti sì. wàtàkì òmùn àkọ́. àwọn àfọwọ́ ní sí wọ́n tún wá bójú ọbẹ̀ wọn náà. wàtàkì òmùn ṣé wọ́n so má látàlí àbí èso wọn so má. àwọn kan nínú àwọn afọ́nítọ̀síyè wọ́n ní gásùmù tí látàlí tó gbà ó náà ní wàtákì lọ gbà ó túmọ̀ sí pé náà yòó ní méjèèjì. àwọn kan ní rárá wàtákì tó mú òun ọbárù ni ọlọ́wọ́n bá ń sọ̀rọ̀ nípa àtúnṣe wọn ni ẹni tí bá ti máa dojú òdodo àti rọ́ọ̀rù yóò máa kó dodo pamọ́ ni lọ́lọ́run wá fi sọ pé wàtákìtì mú wípé eléyìí ò mọ̀ ṣubú ni bí a ń mọ̀kọ́ jarọ̀ wà á ń tàkìtì mú méjèèjì ni látàlùbìsù wà látàkìtì mú àbí látàlùbìsù wà á ń tàkìtì mú. ẹ má máa dojú òdodo àti irọ́ papọ̀ nítorí kẹ́ ẹni bá aráàyè fi òdodo pamọ́ nítorí tẹ́ ẹ fẹ́ èèyàn ọmọ òdodo. ẹwà wà máa dodo à òdodo àtirọ́ ẹ máa dapọ̀ nǹkan míì tá ní torí èèyàn ni ó láwàá mú láti sọ wípé òdodo ń bẹ lọ́dọ̀ rẹ̀ ń ẹlòmínú àwọn o ẹnìkan tó ní káwọn èèyàn mọ́ lò mọ́ ó ní ti bẹ́ẹ̀ nìkan ń lọ́wọ́ ìjáàbù tó lọ bí nǹkan supermarket ń kánú. ṣé nítorí pẹ́ẹ́nì kan di nǹkan supermarket ń ó ti wá aṣọ ìgbàgùdùwọ̀ fún yàn ha wọ̀ ọ̀dọ̀ àwọn láǹkárá ni káwọn èèyàn máa wọ̀ ẹni tó wá wà ǹkárá tí ó wá lọ jalè lọ́jà òde ń kọ́ sẹ́yìn ìtumọ̀ ẹ̀ náà nìkan àfihàn wà ǹkárá náà mọ̀ kọ̀ wá tá a wọ̀ mọ̀ torí kò sí ìrìn aṣọ tí ń bẹ láyé èèyàn àbòsí tí wọ́n bá ti jápọ̀ papọ̀ yóò pè fún wéè fún wọn láti dọ́ òbòdòdò ọlọ́run bá mà wá tán yányá ó ti mọ ibi tá à ń lọ tá a fi gbé ọrọ̀ sẹ́jú òdòdó ó ti mọ̀ ká fẹ́ fòdòdó pamọ́ ni lóbi ní wàá ká títí òmú ẹ̀yìn rẹ̀. wà á tó ń ọlọ́ni ẹ̀yin náà sì mà ẹ̀ mà bẹ́ẹ̀ bá sọ jáde yọ máa ṣe ọ̀dọ̀ fún yín kún yín ẹ̀yin ara tó ń jọ ń bẹ láyé gbìyànjú ká mẹni tá a máa tẹ́tí sí ká mọ bí tá a máa rìn sí ká mọ ní tá a máa gbọ́ káwọn èèyàn má ba àjòdodo àti ọ̀rọ̀ papọ̀ fún wa kí a máa dín rọrùn bó kí a máa pín kí ìṣẹ̀sìn lẹ́sìn fún wa ẹja tọ́ra ń bẹ ọlọ́run níjà ṣùṣe ọlọ́run àbọ̀kọ̀ wa máa ń ṣe ọlọ́run àbọ̀ níjà ṣàṣedànù àti láṣe àṣegbọrẹ láṣe àwẹ̀ rọmọdọ́ọ̀nù yìí kò ní bá a dágbére àwa ní ìjọ ọgbà kan tí ó sọdún rọrùn yọ gbẹ ọ̀pọ̀ ẹ láyé Ọlọ́run bọba tó la rẹ gara lágbára nínú wa la kólé fún ìkọlù ìṣèkànnì bàbá rí bèrè. sebe naam oya waaleykum salaam wa àwọn ọmọ tí ókè tó kú. ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ wọn lọ́wọ́ bọ̀ sọ́mi kẹta pé èèyàn ó bímọ lóòjọ́ ọ̀sán bẹ́ẹ̀. torí pé tó bá ti kéńgbà tí wàhálà àtẹ̀yìn ayé tó bá pọ̀ ní ta ní ilé bóbi sùn lórí pé yóò wà lóṣù lóòjọ́ yóò sì bímọ lóòjọ́ tó sì kàtà ọlọ́run ọ̀sán bá wọn. táwọn èèyàn fẹ́ máa gbé síbẹ̀ ní wàtá bẹ́ẹ̀wù kó lò dá ti hamla ha wàtárọ̀ náà sásòjàrọ̀ wàmáhùn gbèsòjàrọ̀ wàláàkín ọlọ́ni wákàbẹ́ òkúlò bá kí hamlin hamlaha àwọn olóyún wọ́n máa ju oyún kan wọ́n lẹ̀ wọ́n máa bímọ ní wàrà sísà wàtàrọ́ ní sàṣùkẹ́rọ́ ó rí àwọn ènìyàn wọ́n máa hún rírà bí ẹni ma pa wọ́n máa ń bísí kàárọ̀ wọn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn lọ́jọ́ kìí àmà ìṣẹ̀ṣẹ̀ lọ́jọ́ kìámà ni ìgbàgbọ́ alọ́jọ́ kìámà ni wọ́n fún ọ̀rọ̀ pa kì í ṣe láyé mo rò pa láyé mi tí àwọn tó ní láyé ni kọ́lá láyé àmọ̀ kì í jọ mi. náà alákọ̀ọ́kọ́ tẹ wá béèrè ní àbíkú ọmọ tí yàrá bá bí tó bá ti kú ọjọ́ tiẹ̀ tí lò ló pè ọjọ́ tiẹ̀ tí lò ló pè ó ti lọ́ọ́ tiẹ̀ nù ọlọ́wọ́ bó ṣèlú ìlòkù àbíkú lẹ fẹ́ béèrè ń parẹ́ bẹ́ẹ̀ ara ọ̀sẹ́ rí al-abna'u tabi'un li aba'ihi ọmọ tó bá ti jọ́ ma mùsùlùmí mùsùlùmí àlùjánnà lè lọ eléyìí tó bá jọ́ ma kèfèrí ọlọ́run ọba ó sì dánwò fún lọ́jọ́ àlùkìyàmù torí pé kò tí ì sí tọ́lọ̀ ọ̀bọ̀ fi fìyà jẹ tó ti bàlágà ni kò bàlágà ọlọ́run ní ìdánwò tí ó ṣe fún wa táwọn tí ó fi wọná nu wọ́n wọná àwọn tí ó wà àlùjánnà wọná tí wọ́n wà àlùjánnà wà àlùjánnà náà wa alaikum نعم ẹ̀yìn wà látẹ̀lé mùsùlùmí hakọ̀ bìlìbà tó yìí nù èèyàn lè gbé oúnjẹ wọn hakùnù kódà tó bá ṣe oúnjẹ ọdún wọn bá tìlò nìyẹn mo rò pàdà yẹn ti èèyàn jẹ oúnjẹ ọdún wọn pẹ̀ èèyàn lè jẹ oúnjẹ wọn. àlọ́ lọ́wọ́ sọ báwọn à tẹ́ ẹ láì kò tọ́ ọlọ́run ọ̀sọ́ bá wọn tẹ́ ẹ máa ń tẹ̀sí ẹ sọ fẹ́ ni ẹ pé kó fi ibi tọ́ wà hàn yín tọ́lọ̀ ti ní kí wọ́n bá ń sọdún. ńbẹ ńbẹ àní ìsìn tọ́lọ̀ ń sọnu ó lẹ́ẹ̀lì jóúnjẹ wọn ni kò lẹ́ẹ̀lì jóúnjẹ ọdún só ti yé nà. ẹ̀yin ò lè sọ pé kò sẹ́nìkan tẹ́ gbọ́ tó ní omi ìjọba ti bójú rẹ̀ yíwọ náà kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ kò sì gbọ́n ó dín aburú kù láwùjọ ẹni tó bá lè ṣe onímọ̀ra rẹ̀ pé jù ẹni tí ọba wa lè ṣe kó bójúgbó ara rẹ̀ tán yányá kó má kó jojú àtọwọ́ àrọ ibi nìkan ibi tó kéré ma tó wà nù ẹ̀sìn lẹ́yìn yẹn kó bójú ara rẹ̀ kó sì bójú ẹ̀ ìtẹ́sìn mọ́ wà nù. wa alaikum salaam. Now. wọ́n wà tàwọ́rọ́tà òun ni old testament injil òun ni new testament àwọn ọlọ́run ọba òpè ní old testament new testament ó pè kan ní tàwọ́rọ́ ìtọ́sọ̀kalẹ̀ fún anábì wa musa ni wọ́n làwọn kiri ó pè ní mosaic law ó sì sọ̀kalẹ̀ fún anábì wa isa alayhi salatu ṣùgbọ́n tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní wípé àwọn akíra yìí àwọn èèyàn ti tọ́ ọ̀bọ̀ wọ́n ti yí padà àwọn tó jó tójú ẹ̀sìn ọlọ́wọ́n ọba àwọn àyọkù ń bẹ àwọn tó wù wọn fi kún un tẹ̀ríkù ní kàmbẹ́ wọn pè ní synoptic gospels àbí synoptic gospel àwọn tí wọn bá ṣe ní comparative religion wọn ò mọ̀ dáadáa àwọn èèyàn mẹ́rin ló kọ báìbù nínú àwọn tí wọ́n kọ báìbù yìí ẹnìkan péré ní disciple Jesus nù Matthew nítorí òun sì kọ lọ lálàáfíà jù ṣùgbọ́n jọ́ọ̀nà ìbẹ̀lẹ̀ ó ti dojú àwọn àkídà táwọn àtìkè ní dé ti àwọn kiri ó jọ́ọ̀nà níbi ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wà mẹ́ta lọ́kàn ni òfin nìkan níbẹ̀ lọ́wọ́ wọ́n kọ́ ní san jọ́ọ̀nà pé lọ bá wa kọ báìbù wa yìí ní ìrọ̀pá àlàyé mi ti wọ́n kọ́ ní san pé lọ kọ́ wa ni ní ìrọ̀pá àlàyé mi ti iṣẹ́ tí wọ́n á ló ṣe owó iṣẹ́ rẹ̀ lọ́gbà ó sì ṣiṣẹ́ ọwọ́ àlọ́ kàdídà burúkú wa fún wa àwọn yanni àwọn kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan bẹ tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tí bíbélì ti dàbò sí báyẹn mítìn oríṣiríṣi ẹjọ́ àtún tẹ̀ nǹkan báyìí ẹjọ́ nǹkan báyìí ò tún dòfin ẹyọ nǹkan báyìí kò nítorí wàá dàbò ti dà lónìí. àwọn mítìn kan tún lọ lọ́tún ti ṣéǹjì àwọn kankan bẹ̀ ó tún lọ ó tún lọ ó tún lọ ó tún lọ. bí wọ́n ti ṣéǹjì ẹ̀ ìyẹn lànà bá Muhammad sallallahu alayhi wa sallam táwọn alùlù kìtàbí bá ń sọ̀rọ̀ ẹ má ní à parọ́ ẹ má ní à sòdodo kọ́má ṣe pé ètò dòdòdò nínú tó kù ń bẹ̀ lẹ́ẹ̀pẹ̀ nírọ́ kọ́má yìí ṣe pé lè tó jẹ́rọ́ lẹ́ẹ̀pẹ̀ lóòótọ́ ní mùsùlùmí ìfi lọ jókòó ti báyìbù kò áyìn máa kà báyìbù ti pọ̀ òdodo àti irọ́ pọ̀ irọ́ ọbẹ̀ ti pọ̀ dododo lọ kòránì ní mùsùlùmí máa kà ọlọ́run bó kún wa náà. ẹ tètè dé mo ti sọ mọ́rọ̀ lónìí àbí ó lóun oní comparative nǹkan tó bá yẹ pé ní ìdí lọ́wọ́ àfún tí ò bá sí ní ìdí rárá ní ìdí máa ń wà fún gbà mí tí ní ìdí bá wà fún láì sí ní ìdí kò sí pẹ̀ rárá. ara àwọn báwọn yẹn ṣe ń lo ọ̀wà pàtó lọ́pọ̀lọpọ̀ ọmọ gan ọmọ ìsìláàmù ọmọ bíbélì wọn mọ̀ wọn mọ bíbélì lójú bí wọn àti màkàkà náà kọ̀ọ̀rọ̀ àná débi tí téèyàn kan nu wọn bá rí kọ́ńfàtì tí wọn bá lọ kọ́ ní àwọn kankan náà kọ̀ọ̀rọ̀ àti máa yíra lọ́wọ́ kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹlòmíì ti abáyé bò rí Kò sí highlight ten verses of the Bible chapters of the Quran ní ọba mu. Ní ọba ẹni tí ọmọ bá ti àyànjú tó ló ń ha báyìí ọba mu. Ọlọ́run ọbọ̀ sànù. Sọlọ́ lọ́wọ́n yìí béèrè báyìí lọ́wọ́ wa náà sàárẹ̀ àti lọ́jà lọ́jà àmọ́ o. Kùránì ni ó béèrè. Sùkánù kàlọ́ fún ọ̀hánì ìgbà àṣẹ náà.